jẹ́jẹ́ jẹ́jẹ́ láyé gbà. jẹ́jẹ́. ayé yìí ò lọ títì o. jẹ́jẹ́. rọra fẹ̀sọ̀ mi àṣẹ. jẹ́jẹ́. trust you. You're gonna make it. You're gonna make it. If you keep, if you keep trying. Don't stop. Not everyone is gonna be on your team. There will be distractions. Be distractions. Oh, You're gonna make it. You're gonna make it. If you don't give up.

ṣé o lè fẹ́. ṣé tún kó oríṣiríṣi ni. ah only start by five. èmi fẹ́ fi hang the frame sínú yàrá ni so any issue just give me issue and let me give you a place. okay mo bọ̀ níbi. ìfẹ́ púpọ̀ o i just want like two or three. eléyìí kúrú. ó máa mú ó máa mú kò tẹ́lẹ̀ ṣe. ẹ ṣọ́ mọ́tò. má wọ ọ̀rẹ́ fún wọlé. kí ló dé ilé ìgbìmọ̀ ló wáyé pé kò tó pọ̀ jáde máa. ẹ mọ mímì náà. ìrẹsì ilẹ̀ ìrẹsì kọ̀ọ̀kan yìí. thank you so much all right bye bye. ṣé wọ́n ló mú mi ni. <laughs> ó yà ṣọwọ́ tó gbádùn àmàlà yẹn náà. ọ̀gbàdì ṣọwọ́ jẹ́ àjọ jẹ́. ẹ máa wọ̀ lọ́wọ́ tó jẹ́ mo ti ra nǹkan kó wà ó tó dára. ẹyọ kan ti tó mi i'm serious. ǹjẹ́ òkè àdó bá ti máa ti lọ ra tí wàá ní. náà ẹyọ kan ti tó mi ó gbà. <laughs> Ah. àmàlà náà dùn. ó dùn mọ́. ṣé wàá mẹ́yẹ̀ kan tó kù. ǹjẹ́ má wọrí ṣe wọ́n tún jẹ́ mo ṣe rà á fẹ́ kó jẹ gbogbo ẹ̀ ni mo jẹ pé o máa tún díjì sọ́bí akínlọ́ gbẹ̀dà sí lọ́wọ́ tẹ́lẹ̀. mo fẹ́ jà ìfúgbà aláìkẹjà ká ti dẹ̀ máa láìkẹjù. yẹ fún ẹjẹ sí á tó ọlọ́fun èjò yìí jẹ okay jẹ́ kí n release ẹ̀ báyìí kò lè lọ face ọjà ẹ̀ and thanks for the food àmàlà yẹn was ah mi lè wait kí tún jẹ mi. o serious kò tó pẹ́jà yẹn jẹ́ kí n ti máa lọ kó má lọ kọjá mi lọ́nṣọ́. <laughs> ó pọ́n ní o ẹlẹ́fẹ̀ẹ́ yìí ni ẹ o àwọn olófẹ́ kó ìṣó àti àwọn kíní ìdúró èkì nǹkan nǹkan tó kó síbẹ̀. èmi náà fọ́n ṣe é mi ṣe tẹ́lẹ̀ tí máa lọ máa pẹ́ lọ́la. ọ̀rẹ́ dàní o ṣe gan ni yẹ́.

just a friend. It's just your friend? It's a guy I met in the neighborhood. No stranger touch. It's just my friend. Èyí mo wá sọ fún ẹ, tí strings bá tiẹ̀ wá wà attached, ìgbà yẹn ló máa mọ ṣé tí scissors ń ṣe. <laughs> Dádì. Má dádì mi o. N you ń sọ fún ẹ ni pé choose your friends wisely. Gbá bùkì kan káàkiri. Kí ni ló fẹ́ wá kí ló fẹ́ ṣe báyìí introduce ẹ̀ sí business? Oh no stop! Ah! No, no stop inú Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Thank you. Make a wish and blow out. Oh, Make a wish. Oh. Wàá ṣe púpọ̀ ọdún láyé nínú ìrọ̀rùn lágbára Ọlọ́run aṣojú ẹ̀lú wa ìrìnàjò abẹ́rẹ́ Ọlọ́run tó yára pa wá fún báyìí wọ́n náà ṣe oore lójú ẹ̀rù wa Amen, Daddy. Thank you so much. Thank you, Mom. Thank you, God. Wow, I have pages. <laughs> Now, tó bá ti lọ sí school, má pẹ́ kó tó dé o. Bọ̀tán láti celebrate birthday. Màá tètè dé. okay thank you so much. yes Okay. Eh, eh, I'm fine eh, are you sure. yes I'm fine. <laughs> <laughs> today is your day. thank you ma. love you. love you too promise. that's a promise I <laughs> love you too. àbúrò yóò mọ̀ pé mo ti dàgbà ni. ẹ gbọ́ mi ọlọ́run àkókò sí yín mú. yọ ọkọ mi ẹ kú mi má yọ ọkọ ẹ sàmì náà ẹwọ ẹwọ ẹwọ. ẹ dé bá wa lẹ́nu ọ̀rọ̀ ni ẹwọ ẹ jẹ́ bọkọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́. rọ̀kẹ́ máa dà mí láàmú tẹ́ ti rójú ara yín báyìí oríṣiríṣi lẹ ẹ má dà mí láàmú. kí ni wọ́n ń dà láàmú lára yìí kí ló tẹ̀ ń ṣe báyìí ń ṣọmọdé náà bí nǹkan tó ń sọ ìfún àǹfààní ara yín ni bẹ́ẹ̀ mi ṣe wà yín sí inú dúdú ní fẹ́mi pé kí n jẹ́ olórí kọ́ máa sọ olórí fún rẹ̀ olórí láàfin ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà yìí ah, ọba fìtì yìí pẹ̀lú gbogbo stature tẹ ní ah, ah, tẹ bá jọba ẹ wo ṣẹ́yìn ò fẹ́ jọba ni ayé láti jẹ́. lọ́dọ̀ náà fi jọba ni kí ló dé ọ̀rọ̀ ara yìí ni òye ẹ̀ yes kí ló dé ádàmí láàmú ṣe tẹ bá ti ríra yín bẹ́ẹ̀ o ẹ̀yin méjèèjì ni ẹlẹ́rìn ìpè tẹ́ fi mọ̀ pé mi ni fámú. ẹ̀yin ni fámú ẹ̀yin fámú ẹ̀yin fámú ẹ̀yin fámú ọ̀pọ̀ ayé ló sọ bẹ́ẹ̀. àkàjùwe ah, gan-an ó ní nǹkan tó máa ń sọ yàn dà bẹ́ẹ̀ ò ní ẹlẹ́dàá ìmọ̀ Fọláwẹ́ baby. Yes ma'am. ma. Àwọn tọ́jú ìyá ẹ̀ ní àtàkùsọ́lì choice. Àgbẹ̀kẹ̀dá. Ó wá gbé ọbẹ̀ ẹja yẹn jáde ló ti jẹ́ sí. Are you okay? I'm fine. I'm okay now. Bí ọbẹ̀ yẹn gbé ẹja jáde o. Mo ti bá wọn. Wọ́n á dàbí wọ́n mà ti fura and my parents won't take it lightly with me bí màá fi oyún Paris school. kí la I don't know anymore I don't. okay I got a mirror, àkàṣe ni bóyá kí n lọ yọ. Ah, irọ́ o má yọ wá báwọn ṣe máa yọ. èyí ò ń ṣe pé a fẹ́ lò pé èèyàn lọ́rùn ẹ̀jẹ̀ lásán ṣì ni jẹ́ flush out ìjìlá tó ṣe sí òun ló fi síbẹ̀ ni ọlọ́run ló fi síbẹ̀ o láti sọ pé fẹ́ yọ náà. ọlọ́run ló fi síbẹ̀ bọ̀ kó ṣe time tí mi fẹ́ ni kọ́lájà i won't lie to you i'm scared ẹ̀rù ń bà mí. bọ̀ yunifásitì ló wà náà òsì secondary school náà ṣe máa ń gbóyún lọ sí yunifásitì náà òun ní ìdìbò lè fi sílẹ̀. particularly about my parents ah, wọ́n máa pa mí tán bá mọ̀. but you know i love you. i love you too. Fọláwẹ̀. Fọláwẹ̀ jọ kí ni ẹ̀ṣẹ̀ tó rí pé mo ṣe tó tóbi púpọ̀ tó rí wípé nítorí ẹ̀ kò fi san fún mi rí. sorry. Sorry. Fọláwẹ̀, ìjọba ọ̀rọ̀ ṣe tún tọ́ ọmọ tí mi ò tó ẹ náà. Kí ló dé tó wá ronú kàn títí tó yẹ pé ìtìjú ìrò fi ṣe thank fún mi? Fọláwẹ̀, sorry national anthem tún nìyẹn sorry ok. ọ̀rọ̀ lórí àwọn ọmọ ẹ lórí. i'm sorry. sorry yẹn tó sápò ẹ o mo ní ta lóyún. ọ̀rẹ́ mi. ọ̀tá ẹ̀ nìbàjẹ́ kí lórúkọ ẹ̀. kọ́ládé lórúkọ ẹ̀. kọ́ládé àbí bọ́ àbòkí kan tí mo lé dànù jọ ẹ̀. ṣàbòkí mọ́là ni. mi ní kọ̀kọ̀ pẹ̀lú àbòkí o yorùbá ni in fact ó máa ń lọ lé dáadáa. tí mo lé dànù tí mo sọ pé mi gbọdọ̀ rí ẹ pẹ̀lú ẹ̀ mọ́. ó jẹ̀bi wọ́n má lọ lé. ilé rọ́wù ló ń lọ tó bá lọ lé déédéé tó yẹ kó wá pọ́n ẹ lóyún ọmọ tí ò lẹ́kọ̀ọ́ títí ẹ pé kò lẹ́kọ̀ọ́ mo dẹ̀ sọ fún ẹ báyẹn o ọ̀dúró sẹ́gbẹ́ ògiri a máa mú kọ́nà a máa lẹ òkò mọ́ gate tí tó fi lẹ òkò mọ́ mi ní window tí o mọ̀ pé window mi ni pé pé gentleman ṣé o kọ́ lẹ́kùn wọn ṣí fún ẹ sórí ràn you see yourself kò rẹ̀ wọ́n ju wọ́n ju mi. ẹ sì wọ́n bá. fọlọ́wẹ̀. jókòó rẹ̀ ló ń jókòó rẹ̀. yé yé yé mo ti ṣe ọmọ gbé lọ sí tù. my dear mo lágbàá sọ fún tàbí ọmọ ìsìn wọn ti ṣe ọmọ gbé fún mi mi rò pé tèmi lọ́gbẹ́ fún mi. tí máa ń sọ Fọláwẹ̀ wọ́ọ̀kà síwájú mi. máa ń gbé ń lè mọ mò ń lè mọ ó níyà ó. jẹ́jẹ́jẹ́jẹ́ láyé gbà jẹ́jẹ́ ayé kí olótìtì ọ̀jẹ̀jẹ̀ lọ́la fẹsẹ̀ mi àjẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́. Criminal, sir is a real criminal. A máa mú a máa mú. Mo fẹ́ sọ dàrú kú. Ó dùn mí ẹ̀gbọ́n mi.

yìí ò lè rà. ó dùn mí jù ẹ jẹ́ ká sọ bọ́ ìdàrúgún yé ó bẹ́ sínú mi ẹ sà ẹ jẹ́ ká dáná sí ṣọ́ọ̀bù ká máa lọ́wọ́ ẹ jẹ́ ah. ayé yìí ò lè rárá. ebi ò rí sínú gbogbo olú nǹkan báyìí ah, ah. ẹ ẹ fọláwẹ náà dá ẹ pè jáde jáde ọ̀làwẹ̀ ó lè máa sùn ṣé wọn pé bí ojú oorun máa ń ṣaláboyún. olùbáwò ṣáṣọ pé òun máa ṣe gbàgbọ́ fọláwẹ̀. ẹ ẹ dúró ẹ dúró ṣé tó bá sùn ok tó bá sùn ẹ lọ dá mi lé lórí kẹ pé wá dé àbúrò orúkọ wo nìyẹn. orun aláboyún màmá ń yàtọ̀. ọ̀pẹ́ òfin yẹn lè máa fẹ́ ewu lórí aláboyún. ní ọ̀sán báyìí ó máa ṣe bí wọ́n sùn gidi nítorí àwọn ọmọ yẹn ọ̀sán máa ń Ah, ah, sọ̀rọ̀ ni tó sọ yìí ẹ bẹ wá jáde kó bọ́ síbi inú pálapàla ọ̀lẹ̀ yẹn. n tó wà important ni wípé you see ìran obìnrin ló máa bímọ but you see tóbìnrin máa fẹ́ lóyún ẹ kó fi ọpọlọ kó fi lóyún ni ẹ ẹ ọmọ lóyún ìkọ́ báyìí tó jà bókí tó kóṣo tó kógi ni ọmọ tí mo ti ná owó lé lórí what is that rubbish ọjọ́ ògọ̀ǹgọ̀ làbí fọláwẹ̀ gan tó ń gbọ́n fi máa bímọ. ẹ o láti. ẹ wo ẹ wo O orí fọláwẹ̀ o. a kí ló mìíràn. mo ní bí orí fọláwẹ̀ ń dẹ́gbọ́sẹ̀. àbúyọ lọ ra ó lè lọ. ó lọ́ra kọ́ ọ ẹ wo nígbà tí mo wọlé màmí kí ní gbogbo kí mẹ́kọ̀ọ̀pù ẹ̀ mi ò rí bẹ̀ mọ́. àti park tó wà lókè O ti park everything nínú yàrá ẹ̀ mi ò rọ́mọ mi ẹ bá mi wọ́mọ mi ẹ bá mi wọ́mọ mi o báwo ọmọ ìdọ̀lẹ́dẹ̀ ìdè mi lọ́wọ́ sí o. mọ́mì fọláwẹ́ kì í ṣariwo àti ìpayín kékeré ló kàn báyìí bá a ṣe máa rí ní kókó ìyẹn ni kẹ́ẹ̀dẹ́ ká bójútó. nínú important one ni pé aláàtúntò report fún àwọn ọlọ́pàá oh, ó dẹ̀ da the new DPO yẹn mo mọ̀ wẹ̀ ẹ A ọ́ I will make a report. ọbẹ̀ ta o torí mélòó ni mo bí ti máa jọmọ nù mélòó ni mo bí ẹ jò tó ọlọ́ọ̀ bá bá pé mọ̀ kọ̀tẹ̀ bá ṣẹlẹ̀ bí ò ní lọ́wọ́ sí fún jẹ́pà ìrántẹ́ dá sílẹ̀ yìí o mi ò ní tọ́lá bí ọmọ mi mímì ní lọ́wọ́ sí. ẹ jẹ́ ká gbọ́rọ̀ jèrè ní ń pariwo ojú ti kú ni. Ah, ah bọ̀dá mi ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn. ọ̀dẹ̀ kan pariwo. ṣé ẹ gbọ́ òkúkú lẹ́nu ẹyẹ. ẹ má sọ̀rọ̀ kíkú kúkú especially lójú àwọn obìnrin bá a ṣe máa rí Fọláwẹ̀ ó ló ṣe kókó. a máa rí ìwádìí ìṣọmọdé. ẹ wà ara máa lọ sí station. ó bẹ́tà ẹ wò ẹ jẹ́ sanko fún yín ẹ má ì tí ì lọ o kẹ́ tó lọ tẹ́ bá ti rìpọ́ọ̀tù tán ẹ wá bó síbò kan bẹ̀ sí wọ́pọ̀ mi tẹ́ ẹ bá ti rẹ mọ́ wọlé o ẹ mọ́ wọlé bá ti rọmọ mi ẹ má wálé o. ìyá ọkọ mi ṣe ọkọ ọkọ sọ jẹ o ṣé ọwọ́ ní ọmọ mi wàhálà ní o. wàhálà ní o. mi ò dúdú pọ̀ o. àbọ̀ sì gbòòrò. ẹ bọ́ sí gbòòrò ẹ bọ́ sí gbòòrò ẹ bọ́ sí gbòòrò. àbò ti sá lọ eléyìí tí mo rí nígbà tí mo wò. ó sá lọ. kò jọ bí tó ṣí lẹ́nu jẹ́ mẹ́ta yìí. ó gbé ọmọ tèmi sá lọ. ẹ mọ̀ gan n ta lè ṣe ni pé aláti ẹ bọ́ mi ìwé lẹ́wọ́ bẹ́ẹ̀ tọ́jú kan ní ọjà rẹ bọ́ síbí. bọ́ọ̀lù tó ní ṣọ́ọ̀bù kí ló ń pè é kọ́lápọ̀ kọ́ládé kọ́ládé bọ́ọ̀lù tó ní ṣọ́ọ̀bù kọ́ládé kò wá sí sọ. láti ìgbà wo. ó ti pẹ́ tó ti wá sí sọ bẹ́ẹ̀. àbọ̀ lásídẹ̀ǹtì. àpò lásídẹ̀ǹtì. àló ti sá lọ eh. báwo lẹ ṣe jẹ́ sí wọn. àlọ́ ọlọ́pàá máa ń ṣe. ó lè sá sínú ilé. Jẹ́jẹ́ láyé sá ìyàwó mi kò ìyàwó mi má ṣe bẹ́ẹ̀. ayé yìí ò lè rárá jẹjẹrẹ ayé gbà ṣé bá a ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ni. ayé yìí ò lè rárá. wọnú mi kí ni máa ní mọ́ mi. Kule o. Ah! Ẹ káàbọ̀ kan. Wow! My uncle! Hey! This is serious. Ẹ fẹ́ gbà ẹ̀ tí ẹ fẹ́ mọ̀ pé ti dàgbà rárá. No, no, no, no. Seriously, I love what you're wearing. We like it. Thank you very much. It's, I think it should be lady. Mm, it's nice on you. Yes, báwo ni ọkọ àtìyàwó bẹ̀rẹ̀. bíjí láti béèrè lọ́wọ́ yín bóyá òde tù torí outfit yín gan-an ah, ó dúró re ta ló bì dàrí. kọ́ládé kọ́ládé kọ́ládé. Ah! Ah! ọ̀rọ̀ ìyá kú níyànjú ń jọkọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n tèmi gan ti sú mi èwo ni ká máa fọlọ́pàá wáyàn kiri ní ṣe pé oyún dé oyún ò dé that's very ridiculous tábàdẹ̀ bá wọn sọ́nsì wọn máa lagídí ni wo èmi fẹ́ yan refresh um, I, I got one or two things for you is in the put up the car. Eh? Yeah. Mm -hmm ṣé tí o bá rí kọ́ ọ̀rọ̀ ṣó yẹ kó máa fi máa hàn mí ní ìláìkí ẹ̀ òpin o fẹ́ sọ mí lẹ́nu o fẹ́ kí máa parí o fẹ́ kí n ní miscarriage àbí o fẹ́ kí gbogbo gbogbo wàhálà mi o fẹ́ jẹ́ kí wàhálà wa méjèèjì kó já sásán ẹ̀sùn ah, ah. kí tó wá ń pè kọ́ wọn tó ń gbé fóònù wọn every time. ní ìlọ mo ti gbé ìlọ nípa tó lọ. aláàkóbá yẹn sọ àkóbá yẹn sọ ó mú fóònù ẹbí. Who is that? Mo Ah. bọ̀ ah. o. Ah. Báwo ni Báyọ̀? A máa rí ẹ̀. Ṣé ò sí? Irú àwọn ọmọ wa wọ̀rẹ́ nìkan láti a sóòrò. Àdìo dẹ̀ kọ́ ọ̀bìnrin pé bí a kà pàdé níbẹ̀ kí àmì ìta lè lọ sọ́dọ̀ ṣùgbọ́n pé wọn filé fi lélẹ̀ wọn ò lè dáfìyàwó sílẹ̀ ọ̀rọ̀ Fọláwọ̀ ẹ̀yìn ó rí lè affect ìyàwó wọn. ọlọ́run àkókò ṣe ní rírí. amúwọ̀ ní tara wọn aráṣà bó ti wù ó mọ òwò tí ẹni tara wọn. kò yé mi wọ́n dé mi gba èmi níta. kí lè ní mi ẹ jọ láti gbàtọ́rọ yìí ti ṣẹlẹ̀ ṣé o ẹ́fà gbé fóònù ẹ rí kó pe bọ̀dá mi àgbègbè ìyàwó gbà ọmọ tẹ̀ ń wá ọwọ́ àlọ́ ṣe ṣe sí o ṣé o ẹ́fà tẹ ọkọ̀ létí ibi àkókò tí ẹ yọjú síbẹ̀ pé ẹpẹ̀lẹ́ tọrọ ọmọ tó yóò sọnù kiri kankan òun ní fàdásì kankan rí o tètè mọ́lẹ̀ ẹ ni. no no wait wait wait wait ṣé èébú lẹ wá bú mi lèmi ni àbí where's all this one coming from. Báyọ̀dé ó má ṣe sapá ni ó lè ṣe ṣẹṣẹ lọ́la. Ah, ó ti di tó lépè ah no no no kò lè work ẹ wá máa lọ lẹ́yìn tẹ́ ẹ bá tètè lọ́ọ̀sì ẹ máa yọ̀ǹde síta. are you walking me out of here? like you practically walking me out. Ah. no i'm walking you out please ẹ jọ̀ọ́ ẹ ṣáà bá mi rántí tilẹ̀kùn tẹ́ bá jáde. báyọ̀ lè mí tutù kí n máa lọ. ṣàtìpá ọṣẹ ṣẹṣẹ eré sùn ni màá lọ lóde síta. alo nǹkan ọjẹ gbọngàn kókó. ẹ ṣe ẹ bá ń palẹ̀kùn dé o. ìyẹn ò pè kókó nu mo náà lọ mọ fífi wàkíwà jọ kókó nu. ti lọ o. Tọkàntán ló fọ wá lọ́wọ́ What she always looking for? Eh, she's always coming to our house to every minute, every now and then. Kí ló máa ń wá kiri? Ìwà ìwà ẹ̀ nìyẹn. O ti sọ everybody. Ìgbé láfẹ́ tí wọ́n sí. Uncle, àti kékeré lọ́ọ́ ti máa máa tójú bọlé o. Tuwa Ramirez chase. Oh. I'm fine. You know what they're about? You know who will I'm I thought as much. Okay, so you like to refill tank in here. They're doing good. <laughs> yes. <laughs> Very nice one. Uh, Kí ló wà ní? Mm. Ẹ̀fọ́ rẹ̀ yẹn kù díẹ̀, mo dẹ̀ ti sọ bẹja tútù kan bọ̀ mí mọ́ nǹkan tẹ́ máa fẹ́ fi jẹ́ ìmọ̀ bóyá ó something light. Má for me something light, Me ò fẹ́ nǹkan light. Bá a ṣe sẹ̀mọ̀, sẹ̀mọ̀ yẹn ló lè work. Eh. eh Ẹ̀bà mi Okay. Sorry, Ọkùnrin. Ẹ Okay. bá a ṣe. Eh, Fọlá òjò ẹ jẹ́ lọ hídò mi. lóró ní sùúrù ní sùúrù just ṣàkàlẹ̀ ká máa ṣetán sí i ọláwẹ̀ náà. ìyá bèbí. mo fẹ́ kó máa lọlé. kí ló dé kí ni mo ṣe fún yín ṣé mo ṣe yín ni. bọ́láwẹ̀ ò ṣẹ̀mí ò tẹ̀ lè ṣẹ̀mí sí àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ a ti achieve nǹkan tá a fẹ́ achieve àwọn parents ẹ̀ wọ́n ti calm down gan sin yìí so i think it's high time you went back home. nkun i don't want to go back to that house. Fúláwẹ̀ everything will be fine everything tó ẹ ti fine ṣùgbọ́n hmm? ó yá bá a ṣe tẹ̀ a máa lọlé. a bá mọ̀ sí jẹ́ mi lè lára mi. ọkọ mi pé òun wọ. ọmọ mi lẹ́yìn méjèèjì mo ti sọ́pọ̀tì mi ṣó ti yé èṣù yíyá yìí mo fọwọ́ sí i mo fi gbogbo ara sí i lágbára ọlọ́ọ̀ṣẹ́ tí gbọ́ ọkọ mi ah, ṣó tó gbọ́ ọmọ mi dáadáa ṣáà àwọn ọmọ tọ́jú lára ẹ̀ o ò fẹ́ bí pamọ́ mi o ah, o ṣọ́ o ṣọ́ eh, eh, eh. olóòwò yìí gan-an ah, thank you lord thank you jesus mo dúpẹ́ o tó jẹ́ jọ ọmọ ìlú wa mo dúpẹ́ o. Ah. fọláwọ̀ máa mo pè ń bàbá mo pè ń kọ̀ọ̀kọ̀ mo pè ń níta gbangba oníhun tó fẹ́ nìyẹn.

Hmm. ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o sórí èèyàn ń kánjú wọ ìgbéyàwó téèyàn bá kánjú wọ ìgbéyàwó máa kánjú jáde àwọn tó bá sọ pé tó tẹ́ ẹ lọ́rùn nìyẹn wẹ́ ọwọ́ ẹ̀ náà ni déédéé ló ṣe lára mi hmm, kọ́ládé ọ̀rọ̀ ni màá bá sọ̀rọ̀ ṣó máa pé ọmọ mi ò ṣèyàwó sàràṣà hmm. ìgbà tó sọ pé ó tẹ́ ẹ lọ́rùn ẹ ṣáàfẹ́ fẹ́ra yín ẹ̀dì fira yín lẹ̀ ìyá gbọ́dọ̀ jẹ́ ọmọ mi o. ọ̀dà ọkọ̀dún kan ẹ̀kọ́ ọdún kan èyí. má tẹ́jú mi mọ́lẹ̀ o sórí gbogbo ọmọlúwàbí ara mi pátá kò ju bí mo ṣe jókòó lọ tó bá rí opposite side mi báyìí oh my god wáyé tì mí o. ó gbọ́dọ̀ tí mo sọ fún ẹ lọ mà ní báyìí màá wá lọ sí ẹni wàá lọ bá àwọn òbí ẹ wàá ní kán wá síbí kán wá mọ èmi àti bàbá ẹ tó rọ́mọ mi ṣèyàwó sàrà o ìdọ̀bálẹ̀ kọ́ ní wà lẹ́yìn kó dìde gbogbo tí mò ń sọ ni ọmọ mi ṣèyàwó sàárà o ọmọ mi ń ṣèyàwó tán fi gbá àtàwọn ogún lórí o. nípa ti bàbá ìyàwó ẹ mo fẹ́ kó lọ fọkàn rẹ̀ balẹ̀ máa bá a sọ̀rọ̀ mo lè mú kó má pọ̀ sí mi lẹ́nu tó ti yé tó ẹ lọ fọkàn ara yín balẹ̀ lórí mi àmọ́ nípa ọ̀rọ̀ accommodation wọ́n ní self-contained ló ń gbé àbí níjọra bá díà. bẹ́ẹ̀ ni màá màá wá túnṣe sí màá. táwọn èrò máa ń ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ yẹn. mú mi ibẹ̀ wà òkè ibẹ̀ wà òkè mo láìkè. ṣé kò rẹ̀ ẹ́ mo béèrè lọ́wọ́ ẹ̀ ni fún mi lésì. màá wá túnṣe sí ma màá mú kúrò ń bẹ màá wá bò mí. màá wá nǹkan ṣe sí. màá wá lílọ sí ibò mi tó wà òkè rárá jù bẹ́ẹ̀ lọ. ẹ̀ bí eré àwọ̀. bí èjè waterside. èjè olóúnjẹ èjè. èjè ẹ̀gbọ́n èjè mọ́nà. àjẹgúnlẹ̀. ìgbésí wọn pàpà ẹ̀ ẹ̀ atẹ́gùn máa ń fẹ́ dáadáa ṣé ọmọ yìí máa ti yà nǹkan mi kẹ. àjẹkúlẹ̀ ló tọ́jú. máa mú lọ dání lójú mi máa mú lọ dání inú wọn náà ló bá sọ pé àjẹkúlẹ̀ àjẹkúlẹ̀ àjẹkúlẹ̀ mo bí ẹ sí. ìfẹ́ ṣe eré o ìfẹ́ ti yá wèrè o àmọ́ àjá kìfẹ́ yí ẹ lórí o ti gbọ́ tí mo sọ fún ẹ ìwọ ọmọ tàbí sí lẹ́kí tó dàgbà sí lẹ́kí tó kàwé ní lẹ́kí ìfàsẹ́yìn nìyẹn wàá máa lọ sí ìjọra bá díà àjẹgúnlẹ̀ wàá máa lọ gbá jẹgúnlẹ̀. atẹ́gùn máa ń fẹ́ ń bẹ̀ gan ebi ebi ebi ìgbà téèyàn bá wà létí omi ni. atẹ́gùn fẹ́ sí ẹbí ah my dear abẹ́ta kò pe orí yẹn wálé padà kò jẹ́ kó cool tí ó sì yẹ kó mọ ohun tó ń ṣe. wẹ́ nípa ti accommodation màá bá bàbá ẹ̀ sọ̀rọ̀ àwa nǹkan ṣe sí i torí mi ní fẹ́ kẹ́ jìnnà sí wa ó dàbí pé lẹ́kí náà la máa jẹ́ apartment sí fún mi. bọ́ọ̀ adẹ́gbìyànjú láti wá mọ́tò kan náà fún mi ẹ wò ó ẹ ṣáàjẹ́ torí mi lè lajú lè kí àjọ ọmọ mi ẹyọ kan tí mo bí rèé ṣé nígbà tó máa rí oráwọ̀ ìyàlá rẹ̀ àmọ́ ìfẹ́ fọ́jú ìfẹ́ ń ṣí èrè ibi tí ìfẹ́ bá dẹ̀ ti wọ̀ báyìí téèyàn gbà fọlọ́run ni wọ́n gbà kádàrá tèmi màmí àmọ́ gbọ́n tí yóò fi ní di ọmọ mi ni màá wọ́n láti tó ọba wá sírò ló mú o wọ́n máa wá adájọ́ aláti shopping díẹ̀ fún ẹ ló máa kábà kábà kábà kábà tó ń kó sí gan mo fẹ́ ó fẹ́ nígbà kan lójú. I love you too my baby I love you my angel. God bless you. ihe ọkwachiri asị ya njem bi igbo pa ya wọn jẹ gbogbo jasan jasan bí ẹni ah. bá. bámi yóò ṣe mí kọjá kí mójú ọmọ rẹ o. èmi dé. wọn ọlọ́pàá náà mú wá mi kiri báyìí o eh? ẹ wo mo ti ṣọ́ọ̀bù mi báyìí ni mo ń sábò alẹ́ o ọ̀pọ̀lọpọ̀ kan lára àwọn àbúrò bàbá ìyàwó mi olókọ́ mi àti ìyàwó mi lọ́gbọ́n kan yàda yóò jẹ́ kí wọ́n fọwọ́ sí wíkì mi àti rẹ́fẹ́ rárá wọ́n ṣe nǹkan apọ̀ ẹbí mi rárá tẹ́lí bẹ́ẹ̀ tẹ́lí wọn kúnyẹ̀ bí mi láti tètè alẹ́ ìrìn ẹ̀ka ṣe báyìí ní ká múra ká tètè máa lọ nítorí wọ́n ti yí òun padà wọ́n ti ṣe mọ́ o torí ẹ̀ mo ti tètè sábọ̀ alẹ́ o. èmi yà ni yàn ń ṣe báyìí sí báyìí ṣé yẹn náà ìlú ọkùnrin yé fẹ́ yà àmì ní gbogbo yàn di di ti ra dada yìí ẹ ìgbà yìí ń bẹ ní sàkókò di yé fẹ́ yẹ mo mo mo wọ́n bá mi fà á ìran bẹ́ẹ̀ bàbá ìdí àyè wọ́n bá mi fà á ń yè ní sẹ́sẹ́ wọ́n mi yè ní sẹ́sẹ́ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan àdá lẹ́ẹ̀kan tó sà ẹ̀mí bí o ṣe pẹ́ ẹni ẹ obìnrin ló ti fẹ́ yẹ ẹnu. bẹ́ẹ̀ni ẹ bá sọ̀rọ̀ mọ́ èmi lè sọ́nà ẹ bá jẹ́ bírísì yìí o ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn nípa mọ́mi láti èmi ló kọ́ mọ́mi nípa ọ̀rọ̀ yìí mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ báyìí lè ṣe dẹ̀ sọ̀rọ̀ nípa mọ́mi ṣé mo bí tó ìyàwó mi ò fẹ́ ni àmọ́ lówó èèyàn ó fáì wọ́n lówó ó tún nífẹ̀ẹ́ mi ó nífẹ̀ẹ́ mi fún èmi kan lè nífẹ̀ẹ́ rẹ lọ èmi bá lẹ́sọ́ lẹ́nu inú yín dùn ẹ yà á sọ̀rọ̀ màá sọ̀rọ̀ màá sọ̀rọ̀ mọ̀ mi wọ́n mọ̀ mi èmi ló kọ́ mọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ dìde bá a lọ pèsè ẹ̀jẹ̀ oúnjẹ mọ́ pèsè ẹ̀jẹ̀ oúnjẹ yìí gan mọ́ má pa ọmọ ẹ̀yìn àgídì yẹn ni. bámi ẹ pa mí àbí. ọ tẹ dọ àgídì yọ ọmọ lò yẹ lálátàbẹ náà náà ni mi àwọn èèyàn tọrọ sí yẹ àgídì náà ni màá rẹ lò kù èmi lọ ti báyìí sí tẹ rẹ máa jẹun. mi tẹ jẹ máa jẹ. mi jẹ máa jẹ jẹ. wọ́n ṣe wíbi yòó ń pààyàn mi jẹ mi jẹ ọ̀kadì. mo fábíyàwó mi ló pè awakọ̀ ọlọ́run ni awakọ̀ ọlọ́run ni. mo bọ̀ mo bọ̀ mi ò tí ì dé mo bọ̀ ẹ ẹ tó nà ẹ ẹ ẹ orin tẹ kọ yẹn ó mú mi lọ síbi kan. ẹ o ló mú ìbéèrè kan wá sọ́kàn mi torí pé mo wo ìjókòó yìí mo rí pé àwa tá a wà ń gbé àjókòó-jókòó àbùkù ṣùgbọ́n ibì kan wà tí ó fẹ́ mú àbùkù wá ẹ̀ ń ló fa ìbéèrè wípé ẹdún náà ṣé elétí kan nìyí nílé yín ni àbí báwo. ẹ jèrè bí báwo. ta ló sọ̀rọ̀. èmi ló sọ̀rọ̀ èmi ló sọ̀rọ̀. o oh. ṣe èdè wa lẹ sọ ẹ̀yin lẹ sọ̀rọ̀ ẹ̀yin kọ́ ni mo bá wí ẹ sì ní sùúrù kò tí kàn yín now kọ́ládé àbí kiri wọ́n pè é dùnà ṣé ẹ léèyàn gidi ní fámìlì yín ni àbí bọ́wọ́ eku ṣe mọ náà ló ṣe fẹ́ fi nojú pé òun tá a ní lànà ní ló ṣe mú òun tẹ́ ẹ níwá àbí báwo ṣé létí kan nìyí nu family ni just answer me directly. ọ̀rọ̀ yẹn ń sọ yìí pọ̀ ọ̀rọ̀ yẹn ń sọ tí mi ò yín pọ̀. Hmm, ah. hmm, ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀dà ah. mi ọ̀rọ̀ yẹn pọ̀ àwọn ah, ẹ̀pọ̀ ẹ̀ lè sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn ẹ̀ lè sọ̀rọ̀ sí wọn ó kàn jẹ́ pé tá a bá máa wò lọ wò bọ̀ àwọn lọ́ọ́ dájú nínú ẹbí wọn Ah. bẹ́ẹ̀ ni nítorí ṣe delegate wọn nìyẹn pé ìwọ ni kò lọ yọjú sí ibẹ̀ ó yọ pé nílò afọ́jú olójú kò lọ oh. bá wọn. Ah. ẹ ti ga dúpẹ́ orí èèyàn kan mú wà ẹ tó mú wà náà èèyàn ni wọ́n nà án ẹ ga dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ẹ jọ bàbá wa ọjà rẹ kú kalẹ̀ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ jọ báwo lẹ́yìn ṣe jẹ́ sí. èmi ló bí èmi ní bàbá rẹ èmi ló ìjọ èdè ló wò lẹ sọ yìí náà. àìfóònù náà ni. ìfọwọ́ mi yìí. ọwọ́ ní ẹ̀jẹ̀ ẹ ṣe akẹ́kọ̀ọ́ tàbí ẹran sísun bẹ́ẹ̀. ẹ dẹ̀ fẹ́ yín síta kí ló dé ká lè mọ̀ pé ẹ lọ mẹ́ta rí ẹ mọ̀ pé eyín yẹn ó ti ń dògùn díẹ̀díẹ̀ ah, ah. ẹ try kẹ bóyá ẹ máa try láti lo àwọn toothpaste tó máa nice tẹ máa ń pọ̀ ṣe dáadáa ẹ má bínú èmi wá fẹ́ fún yín nímọ̀ràn kan sá ṣe rí èdè tẹsọ yẹn èdè tó dáa ni but àmọ́ àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń sọ èdè yẹn wọ́n fún èdè yẹn ní swagger ẹ̀wọ̀n wọ́n túṣe èdè yẹn wọ́n túṣe wọ́n wọ́n jẹ́ kó nice láti sọ jáde èyí kan sọ chai chai chai lẹ́yìn sọ jáde kò dára ìdí tí mo sọ bẹ́ẹ̀ fún yín pé tẹ bá wà láàrin àwọn èèyàn gidi àbí àwọn important personality ẹ̀mọ̀ tẹ bá ń sọ àwọn èdè yẹn màmá ló máa wò yín bí èèyàn rádaràda kan èèyàn èèyàn jágbàjàgbà kan èèyàn lásán. àwọn alágbàdàgbòdo. àwọn mi Mọ̀mọ́, I want to see my husband. Èmi mo ní kó dúró síbẹ̀ yẹn kó máa gbàdúrà. Kò sí nǹkan kan, èmi wà níbà ìfún ẹ̀. Kọ́ládé, Kọ́ládé, Kọ́ládé. Mo ti tọ́pọ̀ ẹ fẹ́ ṣe ń bíbà yìí wò. Mo bó ṣe sọ ọ̀run yìí, má tiẹ̀ jẹ́ kó dé tọ́pá rí ìjọ ọkọ mi. Kọ́ládé, Kọ́ládé, mọ́mí, I want to see you, please. Ẹ kò tọ́pọ̀ sí ọkọ ẹ̀ sáré. Ẹ kọ́lá mi náà.

okay. Okay, thank you. Ah. Ah. Ah. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Mani. Ọpẹ́ kábọ̀. Ah. Ah. Ah. Kí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó ń wò yìí, kò ń ṣe bí ire ló ń ṣe. Wo, ọmọ tó máa máa sinmi òun kú lójú ẹni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé omi ló dànù agbè òfò ṣé bí wọ́n rèé tí mò ń rí i ọ̀rọ̀ wa tó kó jọ pẹ́ lọ. lóòótọ́ rúbọ ṣe ibi tó dé kò tí ń sọ̀rọ̀ dáadáa o a lọ́wọ́ ọlọ́run pé kò kú èwo ni pé omi dànù agbè òfò. ẹ mo ní omi ló dànù agbè òfò. tágbè ò bá fọ́ ta ló tún máa pọn mi ságbè ṣe àbókí yẹn irọ́ kò gbọ́ ẹ pípọ́n mi o ìwọ́n ti ẹ̀ dára yá kí n rán ẹ lọ sí ìlú òyìnbó Rome Paris Italy kátẹ́gùn fẹ́ sí ẹ wàá rí èèyàn gidi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sódà gan. ọkùnrin náà fi ṣe o kò yẹ sunkún. ó ní oògùn bàjẹ́ lájú ọlọ́dọ́gbọ́n ẹlẹ́dàá mi báyìí lọ́nú àádùn ayọ̀ àkú wàá ní ìdókòwò ayọ̀ lágbára. dé ṣọ́ọ̀fù dájú náà. ọkùnrin balẹ̀ ọ̀hún àgbà wọ́n máa gba àwọn kó báyọ̀dé ni màá ọ̀sìn ọ̀pàdé láwọn méjèèjì. ìlú kò máa gbọ́dọ̀ tó kó báyọ̀dé. dájú kọ́ èmi ló ń kí ṣé mi ti sọ fún ẹ kí mi fẹ́ rí ìwà tọwọ́ mi pọ̀ mọ́ mi bínú o pẹ̀tú bá tún ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ló wá kú sí mo ní mi bínú out. ìwọ́n tiẹ̀ so unfair of you. I don't like this. I don't. I don't. Èmi ló ń bá sóyìnbó. You're frustrating me. Come back here. Kí ló dé? Ọmọ What's wrong with you? Eh, kí ló dé? Ẹ̀rọ ọ̀fọ̀rọ̀. Wọ́n mi. I love you. I love you too. I have a package for you and I believe that you like it. Package is that? Kí ló Marry me. Ah, what's the meaning of that? Kí ló dé? Èwo will you marry me? Ṣé báyìí máa ń Please return it to the office ní sáko Is that how it works? Chebo, bọ́ ẹ máa am I ẹ máa ń ṣe nìyẹn? Wo bí mi ì tí kàwé tán, èmi sẹ́kún mo ṣe ń masters labroad. Eh, please return it, just stop it. Ah. Well, I love you to fi sáko stop. Wo return it, to sáko ẹ̀ àdúgbò dáhùn àti ìlú tó ti rà. I love you too, I have no choice. I love you, dear. You only me. ló kí ló lọ bóyá. mo kọ́ dáìsì ẹ̀ka àwọn fúláwọ̀ ẹ ti ẹ eh, ti ṣé kò ṣe máa dúró lẹ́nu àti dáìsì ẹ̀ lórí ọ̀dọ̀ fúláwọ̀ nígbà wo bẹ̀rẹ̀ kọ́kọ́ pọ̀ mọ́ You met him twice, Dad. Ṣó gbádùn ṣá. Kọ́ládé is his name. Ṣó the right ṣá bàbá ẹ̀ ni wọ́n sọ fún pé the same guy pé bàbá ẹ̀ jẹ̀bi jẹ̀bi you meeting once or two ah, o tún lè sọ ọgbẹ́sọ mi ni àbí kí ni ìṣòro ẹ̀. bóyá kápẹ́ńtà ẹ̀. a sells nail. ìṣòro ń ta tí mo ní mi gbọ́dọ̀ rí ilé mọ́ ìṣòro tó ń ta tí wọ́n lóyún fún ni. we're talking about my life i love this guy please let me follow my mind. ó ti kọ́ mọ́ mi pa want to shut up? I love him and he loves me too. Ọlọ́kan máa pọ̀ ní kọ̀ọ̀kan kọjá scale yẹn. Ọlọ́ba ìjọba tábọ̀dù ẹ jẹ́. Ó mú ẹ̀ṣọ́, ìṣó yẹn ló máa pa ẹ́. Táná mọ̀ òfò náà. My dear, ló ṣe? Fọláwẹ̀ kí ló ṣẹlẹ̀? Fọláwẹ̀ dáàbì me, mú me, kí ni? Mo gbé kí ló ṣẹlẹ̀? báwọn èkó náà mo ṣàyẹ̀ lọ tẹ́lẹ̀ èsì yóò ṣe mí mo dá lọ èkó kèsì yóò ṣe mí ẹ̀rọ wí kèsì yóò ṣe mí. nǹkan sí ọ nǹkan sí ọ wọ́n lọ mọ wákàwọ́ ọ̀fọ̀nra rẹ̀ ọ̀wé nǹkan àwọn ìwé gbogbo nǹkan sí ọ èmi ní sẹ́yìn yóò jù báyìí lọ kẹ́mà alẹ́ ní kiri gbé kẹ́mà kẹ́mà lè gbélé kẹ́mà lè gbókè kẹ́mà lè gbọ́nà sẹ́ǹkan tí ì sí ọ nǹkan sí ọ ah, ah. ẹ ti dúró náà sẹ́ǹkan yìí lé ọ kiri sẹ́ǹkan ni yẹn nílẹ̀ ni tí àwọn ènìyàn lè kó ni tí àwọn ènìyàn lè gọ́mẹ́ntì yóò ní gbogbo ibi ibi èèyàn ń gbé láéláé tí àwọn ènìyàn níbẹ̀ ni yẹn sì fẹ́ máa yẹn fẹ́ máa dààmú ẹ̀ ọ̀rọ̀ wípé abẹ́ ń bẹ́ lé ni. bámi nípa lẹ́ ń wí ìran yóò ṣe wí wọn lónìí lẹ̀ bí mo ti ń tajà ìran wọn lónìí bẹ̀ ẹ̀rú kí wọ́n bá wọn fa wàhálà ara o wọn lágbára wọn lónìí lẹ̀ wọn lónìí gbogbo bẹ nípa ikun kẹrù mi kò bùkún àti fẹ́ kẹrù lọ sí mi ẹ máa padà bọ́ sílùú òkè ni ẹ̀rú kí wọ́n bá wọn fa wàhálà. Ah, alágbára alágbára o ọ máa ṣe ní mẹlòmẹlò ọtẹdọ sójú yọ ọtẹdọ náà ni o gbogbo yìí bá ti ṣẹlẹ̀ ọrẹ àmà ọdọ ẹ ti ẹ gbóná ṣé bọ wí ìyàwó ẹ ti sá lọ dùgbà létí bòmí ìhàn rè yìí ń gbé ìrọ̀ sèrè bá kẹ́ mọ́tò máa gbé kọ́ máa ń kó ní kọ́ máa wulẹ̀ wé sákó lè kó pátápátá kọ́ wá síbi irú òkè ìṣẹ̀dó kọ́ máa gbé bẹ́ẹ̀ kìnnìmọ̀ síbi mú un bá dẹ ládùúgbò wọn rí mi àwọn bá sá lọ jìnnà jìnnà wọn lérí níbẹ̀. ṣé bọ̀ ká sára rí èyí ìdílé ọ. wọn lérí mi àwọn bá yìí wọn rí àwọn àdéhùn mi lórí fún bàtà rí mi báyìí tí wọn bẹ jù. ẹyìn ìkú mọ̀ tóbi o ẹ̀wọ̀ ẹ̀yìn ọ̀ra tó yẹ ara yẹn àwọn gbé náà dé. mọ àwọn ìpò kékékékéké kí tó dúró yẹ kú ààrẹ ààrẹ ààrẹ ààrẹ rẹ o ààrẹ ààrẹ rẹ yẹ ẹ lè gbé yẹ ẹ lè gbé odò yẹ máa sá káàkiri tó wí kiri mọ wí kéjẹ òkè wọ ẹnu mi rùn nípa ọmọ rẹ nìyẹn o èyí e fẹ́ wàhálà o èyí e fẹ́ wàhálà o. èmi eh, náà ti wí báyìí ṣé mọ́mí yóò ti kú láti jọ ẹ̀ràn ẹ̀ ti máa sọ èmi lóògùn mọ́mí nínú ọ̀rọ̀ yà ń sọ ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ wí ìyá rẹ̀ ìyá rẹ̀ ìmọ̀ ìmọ̀ yóò kàn mọ́mí nínú ọ̀rọ̀ yà ń wí ṣé yẹ kẹ́ sọnù èyí ṣe ní sunkún àṣẹ dáadáa ara yé ńlá sí múná ṣe pé ara ọ̀run èmi làá gbé mi làá fẹ́ ló kọ́ mi níbẹ̀ ẹ máa gbọ́ àyànlá pé wọ́n sunkún mọ̀ sunkún ẹ mọ̀ ká tó sọ báwọn ni tó yẹ kẹ́ wíbà tó yẹ kẹ́ wíbà. má àwọn ará Àbújá ló wọlé tán mi láì gba físà yìí o. àwa nìyẹn. my god. <laughs> ló dé àti ẹ̀rí break light ẹ̀ rárá ìgbà wo ló dé. àná ni mo dé ó ṣe rẹ̀ mí tó ṣàyẹ̀wò tó wà wẹ̀ lọ́kùnrin lọ́wọ́ mi. I'm so grateful. <laughs> You're welcome, darling. ó ṣe ọ̀rẹ́ mi. Ah, <laughs> um, àwọn dájú nǹkan ó wà nílé. Hey baby! Hello! Yeah, darling. <laughs> Alálejò all the way from abj. irọ́ ni alábùjá báwo ni gbàgbọ́jà. ẹ ń jáde ni. ẹ mú ń jáde lọ ni ìṣojúlówó nígbà tí a lọ ṣe lọ ọ̀ṣù lọ jámọ́ra wọn jábá kéde yẹn ti máa lọ. kẹ ẹ má pè kẹ́kọ̀ọ́ kan bọ̀ ọ́. good luck love you love you too my darling. all right baby. <laughs> How would dé want it? how have you been surviving. I adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alone, ni àbí Do. kò easy she ṣùgbọ́n do lọ́dọ̀ ọlọ́run ṣé mọ̀ she owó téèyàn ò bá ṣiṣẹ́ kún ó máa ń tàn ni àtìgbà tó ti stop ọkọ mi láti máa wá sí ibi tó ti ń tajà ló ti dín pójókòó lé so kò ní choice than kó máa ṣe àwọn iṣẹ́ gọ́tà àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ bíi wọ́n fẹ́ gbẹ́rù wọ́n fẹ́ lò wọ́n ti sàǹdúrà àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn so àwọn kan tó ń ṣe nìyẹn látijọ́ yìí change díẹ̀díẹ̀ tó mú wá láti bẹ̀ lẹ́ni àti ẹ̀ náà fi manage nǹkan ẹyọ kan là wá sọnù o hmm. ìfẹ́ àsọfẹ́ ni a nífẹ̀ẹ́ ara wa gan-an ni torí inú ilé ta tún jókòó sí àǹfààní kan ṣoṣo tá a ṣe ń jẹ ní pé rẹ́ǹtì wa ò tíì díù tó bá díù madali àfàìmọ̀ kan má lè wa bọ́ síta cause we don't have anything in our account mi ní òun náà ní but we're fine we're fine alọ́lọ́run. family Family, ṣá kí ló fẹ́ sọ kò sí in fact bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí wọn ò mọ ibi tí mò ń gbé yes i mean it wọn ò mọ ibi tí mò ń gbé látìgbà tí mọ́mí mi ti kú ni gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ kò séyìí tó ràn mí nínú gbogbo wọn mọ́ mi ò ríyàn kankan tí mo fi ojú jọ mọ́ wọ́n lèmi ni mo pa ẹ̀gbọ́n wọn èèyàn kan tó tún máa ń ṣe bí ẹni pé ó fẹ́ ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni ẹlẹ́ni ó ti relocate to America ó ti lọ bá àwọn family ìyẹn ń kú Báyọ̀dé So it's just myself and my husband. Ó ga ọ́, ó tún ní pé ojú olójú lè dàbí ojú ẹni. Èmi náà mọ̀ pé mọ́mí lè survive without daddy. Ah, but ọ̀rẹ́, all the same, ó máa lọ bẹ̀ wọ́n ni o. Yes, ó máa lọ bẹ̀ wọ́n ni. Wàá bẹ̀ wọ́n kọ́ lè jẹ́ kí ẹ rọ́nà lọ. At least kọ́ lè jẹ́ kọ́kọ́ ẹ padà sí so ẹ. Yes, you just have to because you need help. dúró kó fara balẹ̀ jáde máa kó máa fi búrẹ́dì kò mí lọ́bẹ̀ jẹ. mọ ọ̀ka bí mo ṣe ka ọ̀rẹ́. dodododododo sórí ibi tí mo dé mo wá kà láti ibẹ̀ lọ sí sálẹ̀ torí mo lọ ka sìmẹ́ǹtì ní tí kan bá dín ayé ẹ dé mọ́ mi lọ́wọ́ twenty seven. Kọ́ládé mà mà mà bọ̀ mà bọ̀ bóòlù ṣáàfíà ṣùgbọ́n mi ṣe bí wọ́n ló ní ṣọ́ọ̀bù. má bẹ̀rù èmi ni mo ní kíyàwó ẹ sọ fún mi pé kó o máa bọ̀ kó wá sí ṣọ́ọ̀bù ẹ ibi ilé mi náà wà nísìn ṣọ́ọ̀bù mi ló wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ kò sí wàhálà mọ́. ok sir ok sir. ṣé o ti gbọ́ fọkàn balẹ̀ wá sí ṣọ́ọ̀bù ẹ kó o lè wàá mọ̀ pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ pé ojú ọ̀run tẹyẹ fò láì fi apá kan apá ẹ ẹ sìmẹ́ǹtì tèmi rè ìwọ náà bá mi mójútó èmi náà wà mí àjọ máa tajà kò sí wàhálà lọ sí ṣọ̀bẹ̀ <laughs> God bless you <laughs> àtijọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa pẹ̀lú ọmọ dáadáa lọ sí ṣọ̀bẹ̀. fẹ́ ra ìṣó yẹn àná ọ̀dà. oríṣiríṣi àwọn ìṣó tó máa ń kọ ké sí lórí. ẹ̀fọ́ ni tọ́ládùn nìyẹn irú ọ̀dà wo. ọ̀dà tó dáa ni mo fẹ́ o torí orí omi ni àwa ń gbé pákó dẹ̀ la fi kọ àwọn ọ̀dà tó yẹ pé téèyàn bá fi kù tó dé bá pákó ní wọ́ọ̀ṣì fún mi. bí amẹ́ni park lẹ́nì. ẹ fún mi ní gálọ̀n ọ̀dà kan kẹ̀dẹ̀ fún mi ní páàkì ṣó kan. aláwọ̀ ọ̀dà tó wà òkè dáadáa. ẹ kò sí wàhálà ilé fún mi ó ń ṣe eré ni ọ̀hún rí pé kọ́sítọ́mà yẹn ọ̀dọ̀ mi ló wò tó fi wọn fà kó wá rọ̀dà. ṣọ́ọ̀bù yìí kọ́ náà wà iwájú ṣọ́ọ̀bù mi náà wà. ebi ló ń gbólóhùn ebi ló ń gbólẹ́nu ebi ló ń gbólẹ́nu. tó gbá mi létí. orí ẹ yí. ẹ sàmì òrà kọkọ lọ́dọ̀ yìí tó bá yẹ kó rogó wò ìbádàkẹ́ stop ẹ̀ ìbádàkẹ́ stop ẹ̀. ìgbà tí mo gbẹ létí kọ́. ẹ ẹ kí ló tẹ́ fún dẹ́ bá tiẹ̀ padà ọmọ ọ̀rọ̀ kí ọ̀ ọba tó kó bá balẹ̀ jẹ́ wọ́n ọba fọwọ́ járí báyìí padà sílùú yìí ni. ó yà wèrè. ṣé o fẹ́ bá wa jà ìwọ o fẹ́ bá wa jà o fẹ́ bá wa jà kódà ẹ mọ nu ẹni yìí lórúkà ọ̀rọ̀ tó wà lẹ́yìn òde tó bá yìí mo mo ní tó bá yẹ kóró gbòòwò ní ìbárakẹ́ stop ẹ̀mí mọ̀kọ́ tẹjọ́ ń fà láàrin ara yín o jẹ́jẹ́ mi ni mo wá bá wọn bí mo dẹ̀ fẹ́ ra ìṣú àtọ̀dà ẹjọ́ tí wọ́n ń ta ìṣú àtọ̀dà ni gbogbo ìfọ́n tí wọ́n ti fún bọ̀dá ìtàn. ní sàgbẹ̀lẹ̀ ah, ẹ̀hẹ̀ ní tó bá pè ọ́ sílé ọ̀ma ń dá sí. Ah, kí ni tiẹ̀ sẹ́rí bọ̀dá mi àwọn ọlọ́ni bíbá yìí sẹ́rí gbogbo olè yìí àwa la ní ọmọ ọba ni wọn bàbá rẹ ló nílẹ̀ ìgbà tí ẹ̀gbọ́n mi máa ra ìsọ̀ yìí ó ra tọjà tọjà ni. kí wèrè yìí tó déwé kó tó kó tó rìn wá. kó tó kórí burúkú ẹ̀ wá láti agboolé wọn tó ti wá ara bíi tilẹ̀ bí tó bá pèèyàn sí ẹ máa bí ó dọ̀ mí ẹ bèrè ká tó ṣe iṣẹ́ àròsọ ni o àbọ̀fadà ni o. ẹ jọ̀ọ́ ẹ má bínú o láńlọ́ọ̀dù ni mímú oyè wáyé o orí èmi dẹ̀ ni mo kọ́lé sí ìṣó tí mo fẹ́ fi kọ́lé mi ni mo wá ra o aṣọ ọlá yàn lá. ẹ̀yin náà yẹ yẹ kó o sọ ẹ̀yin o yọ mo sọ dada yé yé mo kú ọ mo kú yé. ṣé o mọ̀ pé ọ̀nà dáadáa ìwọ ni ọ̀dáadáa tí ó fa arúgbó báyìí mo ti ṣọ́ọ̀kù yìí mo ti ṣọ́ọ̀kù yìí ṣé olórí òpè ni ojú òwò mi máa ṣá ẹ láṣàpá máa lè. If you keep trying. Take phone and Ringo. Oh, ilé mo fẹ́ dé lọ. Ó tiẹ̀ stop. Wọ́n tún ti ring jàre. Panic gan-an, eh? they stop calling. real? Ah, oh, man! Ah. Oh my god! Kí ló especially ìwọ fún obìnrin lóyún ó mà lọ́rùn o ẹranko mà ní ẹ o ládùúrú gbogbo nǹkan tèmi àti ẹ ti ṣe ládùúrú gbogbo nǹkan tí ojú mi ti rí torí títì ẹ ẹranko mà ní ẹ o mà kì í ṣèyàn o kí ni mo ṣe fún ẹ kí ni mo fi ṣe ẹ tó fi jẹ́rù nǹkan báyìí ló fi máa san fún mi ó dẹ̀ tún sọ fún mi ṣorí bọ́lọ̀ ń ṣe mú ẹ. báwo ló ṣe rí tell me báwo ló ṣe rí ṣàlàyé jẹ́ kí n gbọ́. láwẹ̀ n ò lè mọ́ mọ́ ṣe kà fún ẹ nígbà tí mo kàn rí bó ṣe rí yìí mo pàdé ọmọbìnrin ọmọbìnrin tí mo pàdé ló ràn mí lọ́wọ́ gbogbo tátàtà tí mo mú wálé ló ń ṣe fún mi bí mo kó má dọ̀rọ̀ lóyún dé bí wọ́n mọ̀ kó kò ní ìkótọ́kọ̀ mi náà wà. just listen to yourself listen to yourself speak ṣọ́rọ̀ ló sọ jáde lẹ́nu you can't protect yourself tí ọmọbìnrin ò bá lè protect ara ẹ̀ ṣé kò lè protect ara ẹ̀ ni ṣé o gbọ́dọ̀ ṣe débi oyún ni ṣé o gbọ́dọ̀ ṣe débi oyún tó dẹ̀ mọ̀ pé mo lẹ́lẹ́dàá ti tèmi ní agbára ọdún ní agbára. mi mọ́ mọ́ ṣe nǹkan tí ṣe ẹlẹ́dàá èrè mi mọ́ mọ́ kò tọkàn mi wá. on one condition ni mi ò ní fi ṣépè fún ẹ. gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe ni màá ṣe fún ẹ. Kọ́ládé ó bẹ́ẹ̀ ni ẹ ṣe ń dùn ó bóyá tútù bí ẹ̀fọ́ èèyàn burúkú dẹ̀ ni ẹ èèyàn burúkú ẹranko ni ẹ ó wò mí ṣùṣùṣùṣù ó dẹ̀ ṣe mí bó ṣe wù ẹ́ ó rò mí pin nìyẹn ó ti rò pé mi ò lè bímọ àbí ẹ kúkú ti ń lọ sí Àbújá fún contract báyìí àdẹ mọ́rú àrà tẹ́tú lè gbé yọ ṣó ti yẹ bẹ́ẹ̀ mi àti ẹ ṣe wà báyìí you have to take me to the registry o gbọ́dọ̀ fi òrùka sí mi lọ mo gbọ́dọ̀ mọ stand mi pẹ̀lú ẹ̀ mo gbọ́dọ̀ mọ nǹkan tí mò ń ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn nìkan ló lè jẹ́ fi dáríjì ẹ̀. ti rẹ́dì láti ṣe mọ́tò rẹ̀ ti ṣe máa ṣe. o ti rẹ́dì. máa ṣe fún ẹ. ọkùnrin ẹ máa lọ́rùn o. o disappoint me. disappoint me. disappoint me. Ah, ọkùnrin mi ò lọ sí mi ẹ lọ. mo ti sí ìfọ̀lẹ́ mo jésù olúwa wa. àmín jésù. àlàáfíà ni fún yín sísá kejì àwẹ̀ tó kù yẹn kò ní jẹ́ wàhálà fún yín láti gbà ìrọ̀rùn ló fi máa gbà. àmín ṣètò ọkọ̀ mi balẹ̀. ẹ ṣe bọ̀ ní pásítọ̀ mo really appreciate nǹkan fact mo appreciate effort. olúwa túbọ̀ máa sọ agbára sí. àmín àmín jésù. ẹ ṣe sọ ẹ ṣe pásítọ̀. ẹ kọ̀ ọ́ ẹ jọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣé mo lè rí ni. mo lè rí ni kò sí wàhálà. ẹ má bínú o. ìbínú pẹ̀lú. bẹ ṣe ń wà yín ni kẹ́ máa wò lọ o ẹ má change wà yín o. èmi ọlọ́run sọ fún mi wípé ogun pọ̀ fún yín gidi gan ogun pọ̀ fún yín lọ́tún ó pọ̀ fún yín lọ́sì máa fi hàn mí pé ogun náà ní pè yín mi. àmín àmín jésù. ogun náà. àmín jésù. orí owó lẹ gbé wáyé o. àmín àmín. orí ọlá lẹ gbé wáyé orí òkìkí lẹ gbé wáyé tí owó náà bá dé tọ́lá náà bá dé ó máa yà yín lẹ́nu gidi gan ni. Ah, àmín jésù àmín àmín àmín. agbára ọlọ́run. Contract in the àmín àmín jésù àmín àmín ó ti bọ́ sí ẹ ṣé gan sa. ẹ ṣé pásítọ̀. báyìí rí wọn ni o ẹnà àwọn ó tún mú wọlé ẹ wò ìgbà tó fẹ́ mú wọlé mọ́tò yẹn tó sílẹ̀ kùkù tán ó wà fọwọ́ paríko fọwọ́ paríko ó fọwọ́ paríko ṣàjẹ́ ẹnà àwọn tó gbẹ́nu sí gidi ẹ sọ àlà sọ ẹ má wọlé má tẹ̀lé wọn ẹ má wọlé. honestly Fọláwẹ ó disappoint me gan ni. Ah, ah tó bá ti ẹ̀gbọ́rùn kò bẹ́ẹ̀ ṣó yẹ kó rú ẹ̀sìn mi ní ẹ̀mí máa ní. àná you don't have to be sorry nígbà tó ṣe yẹn kò make sense now but ìwọ fúnra rẹ mọ̀ pé last week mo ṣẹ̀dẹ̀ láti UK padà sí Abuja now ẹ eh? ṣé tí n bá travel bẹ́ẹ̀ ṣé mo máa lé ọkọ̀ ẹ̀ jáde nínú ilé ni in fact àwọn fúnra wọn gan wọ́n sọ pé àwọn fẹ́ lọ gbalé nígbà tó ń gba contract èmi ni mo insist pé kán dúró síbi kán má gbalé ẹ eh? mi ṣáà ní gbélé rú mi dẹ̀ ní jẹ́lé ṣe ò kí ń jóyàn lẹ́ẹ̀mejì torí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí mi ò fẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tó bá wá ṣẹlẹ̀ rí ṣé sí ọ̀dọ̀ tèmi wà ni ẹ ṣé bíi tèmi ni. I'm sorry má bínú hmm? má bínú ọ̀rẹ́ mi. Eh? àwa wí tí wọn wá sáré tẹkọ̀ létí òun sáré bọ̀ látẹ̀kọ̀ òun bọ̀ lábújá àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò bá á ya pẹ́rẹpẹ́rẹ. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. my honey jẹ́ wá tètè máa lọ. ẹ ò lè lọ báyìí má lọ báyìí má lọ ah, ti lọ. madani jẹ́ kí n lọ tó bá bá mi bí sí mi fẹ́ sọ pé mo wá ṣe èkó sábùjá. Àwọn ìwò pé bóyá kò dúró di ìlà ni. No no no no let me go. Ṣé wàá bá ti fi káàbù? Àná máa rẹ̀ jẹ́ kí n drop ẹ̀. Ok pẹ̀lẹ́ má ṣàlò bímọ sínú mọ́tò rẹ̀ ní òwe rẹ́rù ọmọ o. <laughs> Jẹ́jẹ́jẹ́jẹ́ láyé gbàá. sí o rọra fẹ̀sọ̀ ní àṣẹ ayé yìí ò lè wá jẹ́ wọn ló gbúdọ̀ ọ̀kadà ọ̀kadà kọ́ kọ́ lẹ́tì ọmọ kọ́ lẹ́tì ọmọ ní gbogbo ìwọ ìwọ ló gbúdọ̀ yín bàbá wa bàbá wa ó lè wá bàbá yìí máa ju bàtà fún ẹ bàbá yìí ó lè ó lè ó lè bọ́ bàbá yìí bàbá yìí ó lè bàbá yìí olóyún ẹyẹ ẹwọ tí ó yún rèé oyún náà rèé ó lè ó lè wá gbogbo owó tí ẹ̀gbọ́n mi fi lé ayé ẹ̀ ṣiṣẹ́ owó àti torí ẹ̀ o fẹ́ gba ọmọ ìwọ ọ̀yà bàbá bàbá bàbá yìí ó lè bàbá ó lè kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ó lè. my bag my bag yọ mo máa jogún báàgì ewèrè kí ló kó bẹ̀ kí ló kó bẹ̀ òṣì owó tó ń fún ẹ olè. Yo, yín lọ. ó lè sí ni o. yóò mọ lè sí ni. Ah, ah, ah, ẹ ṣe pè fún mi nìyẹn. n ò ṣe pè fún ọ ẹbí mo wí fún ọjọ́ kìíní àná tí mo ní kó o mọ̀ sí aburúkọ ọmọkùnrin ọ̀hún ó lóòní gbọ́ òsì lóòní gbà tó wá fẹ́ gbọ́ mi nísìn orí rẹ̀ ní í já o nígbà tó jẹ́ pé kò ru aburú kankan rù ọ́. ẹ kí ni làwa lè ṣe sí i. sọ fẹ́ gbọ́ mi kò sí àbújá kankan lọ́rùn ọ̀pẹ ju pé kó o rè é túbọ̀ lọ kó o bẹ́ẹ̀ bó bá ti wá dáríjì ọ́ a jẹ́ pé gbogbo tí irun ilé ò bá tán nù gbogbo ìkólọ rẹ pátá ni ó padà sọ́dọ̀ rẹ. kí lọ túbá lọ́dọ̀ ọmọ tí ò níran yẹn ọmọ tí ò níbi tí ò níran ni kémi lọ túbá fún. kò níran àmúlédùmarè. ẹ wo bàbá ẹ má jà gbọ́nà yẹn ẹ já gbọ́nà bòmí ẹ bá mi wá nǹkan mi ṣe ẹ jọ. ẹ wo bí mo ṣe wà yìí ẹ wo bọ́dì lè rí o. sọ fẹ́ gbọ́ mi. kò sẹ́jì o. sọ fẹ́ gbọ́ mi tẹ́tì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́ tó ní pé inú etí líle mo ní pé ifá kan ò ní gbójú tí kò borí èjì ogbè èjì ogbè ní bàbá ifá ọ̀sá méjì ogbè ní tàwọn yami ẹlẹ́yẹ àwọn abánijà láì fọwọ́ kan ni ẹni tá a bá dín fọ̀jẹ̀kú fún tó bá kọ̀ tí òrúbọ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún un. ẹ stop ẹ ah, if na place stop am o ah, kí ni mo wá wá ṣebí owó tí mo ní tó dẹ̀ ń lọlẹ̀ ni mo ní kẹ́ ẹ dá padà fún mi èwo ni tẹ́lẹ̀kọ̀ ọ̀run mélòó mo tún ìjẹnu eh, ẹ̀kọ́ ayé tẹ́ ń sọ ẹ̀kọ́ ọ̀run ẹ wo tí ẹ̀kọ́ máa ń wọ̀nyí jẹ ẹ lọ jẹ ah ọ mo máa wo tí màá ṣe síra mi. ọmọkùnrin máa wo tí màá ṣe síra mi. Ah, ah, ọgbọ́n mi eh, ọgbọ́n mi ìwé ìtàn iná máa wọ̀ ò pé kí ìlẹ̀kẹ̀ tí mo sọ mo bẹ̀rẹ̀ mú nǹkan mi torí pé àwọn ti kárí wọnú gbogbo mo sọ kékeré oògùn àkọ́kọ́ tí mo dájú ẹlẹ́yẹ mẹ́ta mo lọ́wọ́ ṣe o ṣé mo lè lọ́wọ́. why not ṣe ah, àwọ̀. olúwa ò ṣe tó ṣáyé borúkọ rẹ lẹ́nu ìjà lọ́wọ́